ọkùnrin dáa. àbínú kẹ five years ó ti mọ́ mi lára bó ṣe máa ma ṣe every time náà nìyẹn last person to make up láì ṣòbí really. babe o fi gbogbo yẹn lẹ how do I look. you look good really? as usual turn around turn around for mommy turn around for mommy ọṣẹ ọtí <laughs> ẹ kí ni sọ. but you don't look bad babe. thank ah, ah, you ah, thank you you can say that again. Yeah. We're gonna take spend. You can see that. for daddy. Damn, babe, show you some ṣẹ̀ṣẹ̀ ń wẹ̀ yìí. Jẹ́ ká sáré wọlé ká ṣe. Kàn bá ẹ ṣeré ni, látara ti pẹ́ ẹ̀. Ó yá já lọ, ìwọ náà ló kọ́kọ́ sọ jẹ́ jìnnì ọmọ Stop stop stop. Ti máa bẹ̀rẹ̀ o máa mm, mm, yeah, yeah. já wọlé. Ṣé ká wọlé? Má jẹ́ ká wọlé, wọ́n dúró dè wá ní láti pẹ́. Tó lójú omi lọ.